lọ́wọ́ fẹ́ kọ́ nínú ìdàlọ́pọ̀ kí ló pín àtìjáàzù wáyé ìtùnáàbò ló ṣe ìdẹ̀nà àtìjáàzù wáyé ìtùnáàbò àtìjáàzù wáyé ìtùnáàbò توفية المراد بالناقص من الوارع بالناقص من لوذ نعم له الإيجاز والإطلاب إن لوذ له الإيجاز والإطلاب إن بزايد أن هو ضرب الأول بزايد وحصف جملة أو جمل حصف وحصف جملة أو جمل أو جزء جملة وما يدل أو جزء جملة وما يدل عليه أنواع ومنها العقل عليه أنواع ومنها العقل وجاء للتوشيع بالتفصيل وجاء للتوشيع والتفصيل وجاء بالتوشيع بالتفصيل وجاء للتوشيع بالتفصيل ثاني والاعتراض والتضييل ثاني والاعتراض والتضييل المبالغة أني ọdún mẹ́ta àká a máa ń ké ọyọ alìjáàzú والإطناب والمساواة كلا نقول الإيجاز كلا نقول الإطناب إلى سنين المساواة الإيجاز الكلام القليل الدال على اللفظ الكثير أيضا الكلام القليل الدال على اللفظ الكثير الإيجاز الكلام القليل الدال على اللفظ الكثير ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ díẹ̀ ta a fẹ́ fi rẹpẹsẹ́ǹtì ìtumọ̀ tí ó pọ̀ ọ̀rọ̀ yẹn fúnra díẹ̀ ni ó bá a lè sọ ni wọ́n dá máa wá tú ká máa tú ká máa tú sáàmù jáde ń bẹ̀ kò ní sí á ni ó pọ̀ o ni ó pọ̀ o ìran ní ìjà الاضطراب الكلام الكثير الدال على أفضل هنا المعنى الكلام القليل الدال على المعنى الكثير هو الكلام الكثير الدال على المعنى القليل كافة شو هو هو هو هو هو هو هو هو هو ه المساواة أن تكون الألفاظ بقدر المعاني أن تكون الألفاظ بقدر المعاني kọ́rọ̀ má ju ìtumọ̀ tá a fẹ́ fún lọ kọ́rọ̀ má ju ìtumọ̀ tá a fẹ́ fún lọ. then fàámi ní المصطلحات البلاغية الثلاث àwọn èdè bàlágà mẹ́rẹ̀ẹ̀rin yìí ni àfẹ́tù lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ tú èyí tí ń bẹ nínú ohun tí lànà orin fún wa wọ́n ti wá tú fún wa tán nù síra ẹ̀wà ilẹ̀ wa sàlàyé ẹ̀ fún wa lẹ́kùn rẹ̀ kí ló wí? òní tàwùfíyà tù lè mọ̀rọ́ ọdún kásọ̀ ń tá a fẹ́ sọ bí náà kìsì mi láfúzí káwá fi èdè tó kúrú sí tùmọ̀ tá a fẹ́ sọ èdè náà kéré sí adúgbò márùn-ún ní tàbẹ́kù látòjú mọ́nà àmì ìdàfọ́ọ̀lì hàn ti fẹ́ dáadáa tó kó kíni sínú sọ̀láàtù sínú zakatu sínú hajj ọmọ ẹ̀ka máa tú wáyà yìí kalẹ̀ àti ọ̀pọ̀ ẹwé mélòó kúta sínú rẹ̀ àwọn ìtumọ̀ sí ayà yìí kó sínú ó tó mélòó yóò má pọ̀ náà àbúkọ̀ ní pọ̀ ní ọlọ́wọ́ akójọ wípé mẹ́nà àmì ìdásọ́ọ̀lì hàn fàlì nàfẹ́ àwọn àtumọ̀ tó pọ̀ tí kẹ́rìmà tọ́lọ́wọ́n bá gbélé yìí tó kó sínú àwa lọ kó o jọ sínú èdè kúkúrú láti lè fi hàn káwa mọ̀rọ̀ sọ a lè sọ̀rọ̀ díẹ̀ tí ò ní túmọ̀ tí ló pọ̀ alábìíní ìnàmẹ́lẹ̀ àmẹ́lú ẹbí tí mẹ́rin ìnàmẹ́lẹ̀ àmẹ́lú tó kúrò wá kúrò nìyà ẹ̀wọ̀ ìfún ẹ̀yìn ìnàmẹ́lẹ̀ àmẹ́lú tó kúrò nígbà bá ṣe. fúnfúnwò ha ìdájọ́ rẹ̀ ń kọ́ fúnfúnwò nìyà olùdájọ́ àárín ìkàbáyé káwájú ní nàbàlà ànáàlú bì nìyà káwáta fúnfúnwò ha fúnfúnwò rẹ̀. pé máa nà ta fẹ́ sí gbólóhùn yìí fún wa kẹ́lí mẹ́ta lò fún kúgbà tó àwọn ìdí pàtàkì téèyàn fi máa ń làwọn olóòdó ń pè ní sọmárì abẹ́fọ́ ni sọmárì dẹ́pẹ̀ ní sọmárì ni pé ọ̀rọ̀ tó gùn ká wá sọ ní èdè tó kúrú pẹ̀lú sí ká sọ ní kíni lédè tí ó kúrú yẹn ni tí à ń pè ní ìjà ìgáàsì wá pọ́ oríṣiríṣi ní ọ̀bàlá lọ àti ìjáàsù pé oríṣiríṣi ń bẹ nínú orin ìbùdó àkọ́kọ́ sàrà ìpàdé. abá ní lágbájá ó sọmọláì ìjáàsù ọ̀nà méjì àti ìjáàsù kọ́sùnrin ìjáàsù kọ́sùnrin àti ní ìjáàsù kàgbẹ̀fẹ̀ lórí ìjáàsù kàgbẹ̀fẹ̀. ìjáàsù kọ́sùnrin ó ní ká sọ̀rọ̀ ní sísọ wípé ìtumọ̀ tó pọ̀ àtàkùn ọ̀dọ̀ sínú èdè kúkúrú láì jẹ́ ká lọ pàṣẹ ní kẹta rẹ̀ ẹwọ́n olùfẹ́ mi tó wọ́n lẹ̀ kẹ́lẹ́ mo ní ìnàmọ́lẹ̀ àmẹ́lù mo ní tí a fẹ́ gbọ́ ẹ ní ìnàmọ́lẹ̀ àmẹ́lù kúkúrú ha sínú pé kúkúrú ha kúkúrú ni mo parí. àwọn ìfọ́ni ìdáàbò ní ìdáàbò ha gbé gáàrù tí a ní tú dáadáa àfi káàmì gbàgbá wọn ti ka kéré kárẹ. lágbèjúwe ọlọ́ni olórí ilẹ̀ iná rọ ìhòòhò. ẹ̀bẹ̀rẹ̀ kúlù ilẹ̀ iná rọ̀jò sí ìjà. tọ́lá ń sẹ́yìn ìgbà tó ń gbàgbé ọ̀rọ̀ tó wà ńgbà tó ń bí máa nà máa nà yẹn fún ṣùgbọ́n èdè kú ní bí ni òun la bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jẹ ápìlù kúlù ìlẹ́yìn náà rọ́ọ̀jù òun àti kúlù ìǹtaani ìlẹ́yìn náà rọ́ọ̀jù òun àìfọ́n àbí kúlù náà fún ìlẹ́yìn náà rọ́ọ̀jù òun títí àwọn kàkẹ́rì màkàrẹ́ òun ká àti òkúta hánú yẹn fọ́ ìjà àdúgbò ọ̀rọ̀ yìí kọ́ wọ́n sọmọ ayé ìjọ ìjọ tó ṣe kékeré ni wọ́n ta nǹkan rẹ̀ wọ́n kúkú rẹ̀ láti fi ọ̀rọ̀ gbóló ọlọ́run bàjẹ́ náà. Bàlùwàlẹ̀ fún mi lè tó sọ ọ́ ti bá pààyàn á Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ń sọ ọ̀rọ̀ wa ní wẹ́lẹ̀ fún fílípù sọ́ọ̀sì àyàtọ̀ ẹ̀mí ń bẹ fún yín látara dágbẹ̀ kan pẹ́ ní bá pa lágbájá ẹ̀ka padà. àyà ìwé ìkéré tó yìí ìjọ kó sínú ní òtúnmá pọ̀ ó kó sínú pé ọ̀nà tí yẹn fi lè pìsáàbù ẹ̀mí ọmọ ènìyàn ní ká pàrọ̀ àmọ́ ó kó sínú pé gbogbo ẹni bá ti pa ẹ̀wọ́ pa gbogbo àwọn ọ̀túnmọ̀ sí àyà yìí kó sínú yìí tọ́lọ̀ wọn máa máa lọ ṣàlàyé ẹ̀ lẹ́sẹ̀ kúkúrú yìí ìjáàbù ló bà tó ni ìjáàbù àlàmù kọ̀ọ̀lù àdáàlù àdàlù láàánà tó sí ń dáná ọ̀rọ̀ ọlọ́run wà lọ fún fílípì sọ́ọ̀tì àyà ètí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìtumọ̀ ju báyìí kìlọ̀ láàrín àwọn àfáàn gbà mí tí wọ́n bá ń tún àdéhùn kẹ́ńgà mi wọ́n fi bí n tó pọ̀ ẹwà àdéhùn náà rí àwọn ọ̀nà mẹ́rin mẹ́rin mẹ́rin abẹ́ yóò lọ́rọ́ jábọ̀ wá ní sáńtò rẹ̀ káàmà sí jáàrù àìlọ́lọ́lù wà níta jáàrù àìlọ́lọ́lù wà níta ní ìlú ọ̀rẹ́ àbúrò about six hundred pages lórí ni wọ́n ti ṣàlàyé àwọn àwọn ọ̀ká wọn sọ ní ohun àwọn àdéhùn ẹ̀ sí ìjà tura nàgbà sọlá nàgbà sọfà pẹ́lú ọba àdìgbẹ́lẹ́ fún àwọn ní ẹ̀bùn tó pọ̀ táwọn tọ́lá wọn bò fáwọn ẹni bọ̀dì sáájú inú àwọn ẹ̀bùn ẹni òfíìsì mádà ọlọ́run ọba àríkẹ́ ọlábòmí ní àwọn ọ̀rọ̀ kúkùkú tí ó jà máa àwọn tó pọ̀ àwọn ọ̀rọ̀ kúkùkú tí ó jà máa àwọn àkìmọ̀ tó pọ̀ yóò ló sọ Muhammad ọ̀gá ẹni tí ó ní ìdá ìdá rẹ̀ bí ọ̀nà wá pé báyẹ̀ pé ààrí kíréńtì wípé wọ́n pa kíní kàrẹ́ mẹ́ ààrí àmì pé wọ́n pa kàkàrẹ́ mẹ́ à ń pè ní ìjáàlù kọsùrẹ́ kí ló rí ìjáàlù kí ni látẹ̀lé ohun tí kàyé ọlọ́ni ìnámọ́lọ́hu ìlàhùn wàhídùn abẹ́kọ̀ọ́ wọ́n lọ́wọ́ ọba yín ọba kan sóni à ń gbọ́ yínú àyà yìí kí gbogbo ẹni tí bá ń pè é lọ́lọ́run ọba yìí wọ́n ni agbọ́ nínú àyà yìí kí gbogbo ẹni bá lọ́lọ́run mẹ́ta lọ́kàn ni irọ́ ni. sùúrù ìjáàbù yìí kò wá sáàmì kí bóyá a lè kílẹ̀ pé kẹ́lí nìkan bẹ tí wọ́n parí nù àyà yìí. tòun tí ẹnu kọ́ ní tó kó bẹ nínú tìmọ̀ kọ́ ó pọ̀ ọlọ́kẹ́ tó kó bẹ nínú tìmọ̀ kọ́ kí ọlọ́kẹ́ kò wá ìjáàzù kọ́sùn ẹ àpìṣẹ́tì ìjáàzù kọ́sùn kìí ṣe nígbàtàbá fún wa ní mìsáàdù ìjáàzù gẹ́lẹ̀ hazù ìkíkẹ́ nínú ìjáàzù ní ìjáàzù náà lọ́nà ọ̀rọ̀ kúkúrú la fẹ́ fi kó ìtumọ̀ tó pọ̀ sínú ṣùgbọ́n àwọn àárí pé ẹwà o àmì pé wọ́n pa nǹkan rẹ̀ ńbẹ́ńbẹ́ lórí àmì pé kí ni wọ́n pa nǹkan rẹ̀ ńbẹ́ńbẹ́ wọ́n kì ní ìjáàzù hazùfẹ́ àìdán ìgbà mẹ́rin wọ́n lè pa jùsù kẹ́lìmà rẹ̀ just a lẹ́tà ni wọ́n parẹ́ tábàwá ké e dáadáa ẹlẹ́wọ̀ wọ́n ti pa lẹ́tà báyìí rẹ̀ ìgbà mẹ́rin wọ́n lè pa jùmùlà rẹ̀ ìgbà mẹ́rin sì mẹ́ wọ́n sì lè pa ẹni tó ju jùmùlà rẹ̀ ń bẹ̀ lọ ẹgbẹ́ àwọn akadàmọ̀ ẹ̀ ọlọ́ni واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا صلهم صرفوا عنه غير يوسف nígbà tí wọ́n pòlì lọ àwọn ọmọ ìyá àgbà Yusuf àwọn ń dáhùn ìjà ó lè báwo àwọn àwọn èso lè wọ́n á lè kọ́ bí ẹ̀kẹ́ lẹ́tì ikú náà sí ẹ lọ sí ìbéèrè lọ́wọ́ ìlú tá a ti ń bọ̀ wá ẹ̀gbọ́n yìí ẹ lọ sí ìbéèrè lọ́wọ́ àbí kí wọ́n ti ayé lùkọ́ yẹta ẹ bá ń kí bóò láti wá béèrè lọ́wọ́ rẹ̀ àwọn oníbàlágà ní sílì àyàtì ìjáàz ìjáàz ń bẹ ọlọ́run bá kó àlìmáà àlìkàfíì sílì sàlámì alqalil ntí mẹ́mbẹ̀ ní pílẹ̀ ní wọ́n ahàlà nìkan rí alọ́kọ́ ni sáájú ìfẹ́ ìrọ̀wọ̀ ní abúlé abára àárí àwọn ará mẹ́ so ìwà pa áàlù rẹ̀ ẹ̀kọ́ ìjáàlù ni láti ìjáàlù máa rá ìjáàlù hazofin ẹ̀gẹ́jẹ̀ lóṣù ọ̀wọ̀ yẹn sọ́múrì sọ́múrì tá a ti yọ kẹ́kẹ́ kù ìwà yọ kù ọ̀la karùn-ún kẹ́yìn tá ń bá sọ̀rọ̀ láká yẹn bẹ́ẹ̀ lára yìí ẹ̀ẹ́dùn ìta àgbàlérò ni wàtàl ahàlẹ̀kọ̀rìà fàlàyà tó fi ha ìdáàdù àgùnfin àìdán ìdáàdù onílẹ̀ ànàlẹ̀kọ̀rìà tẹ̀tùkọ́ọ̀lù nílẹ̀ ìtọ́ọ̀lù gbogbo ara àti dáńpẹ̀ ní kọ́ríà ní ibi àwọn bíríìjì àwọn bí àwọn àwọn blọ́ọ̀kù náà kébẹ̀ sábà wà lọ sí ìbéèrè lọ black blọ́ọ̀kù tí tí a fẹ́ gbọ́yẹ̀ ń bẹ̀ ní kí ẹ sì lọ́wọ́ àwọn tí wọ́n ń bẹ̀ nù blọ́ọ̀kù فالآية فيها إيجاز حد kan wata ba ta tun na mabawi lawan waji daga a tun su biya a takar wa rai yani kin ijazu gini qasr fa ijazu qasr laysa fi taqdir hadd a ka maka bolo yi ko so so na ku ku kai ne ai ai na abuka wani abi alladhi huwa alladhi eh eh dàdá ọjà ó mí ìtìnàbù ni a ti mọ̀ ah, sí bàbá rẹ̀ òun náà lẹ́nu tó fẹ́ ya rẹ̀ pẹ̀lú ti o ò níjà nífi so ìṣọ́ kí bàbá mi bá ìké ní bàbá mi àti mọ̀ntẹ́ǹtẹ̀ ní bàbá tẹ̀tẹ̀lẹ̀ sọtẹ́ pé wá sí ìdí pé ọ̀rọ̀ yìí ọ̀sán kúkúrú ó sì kó da abẹ́ kí ìlànà ní kọ́ńtáì sáré wọn ó wà kọ́ńtáì bẹ́ẹ̀ kẹ́ bọ̀ kò sọ́ọ́ bọ́yá pé ìdáàbò náà ló ti máa ṣàkíyèsí pé kò ṣeé bọ́yá àbí ká gbà wípé wọ́n pa kẹ́límà kárẹ́ ń bẹ̀ àbápa júmùlà kárẹ́ ń bẹ̀ ìdáàbò náà rá ìdáàbò àbùkù. mísàlù mi fún ìdáàbò hàlùfín sọ̀ni kó lọ fi fàlà kí àṣìbáṣọ. ọlọ́dọ̀ nípa àlìkàwá kíbù àwọn àràwọ̀ sọ́nà wọ́n kó lọ ṣe fàlá. Asìlù kó ló ní kó lò lè kàwá kíbi fi fàlá ní àwọn pàkàwá kíbù rẹ̀ ń torí pé níta ń bá sọ̀rọ̀ ó ti gbọ́n pé níta ń sọ bọ̀ tẹ́lẹ̀ ní kàwá kíbù. Àìsùn wá tó dùn sí kàwá kíbù máa ń bẹ̀rùn kíra pé ìjáàdì irú ìjáàdì wo nìyẹn kíra wá sí hálífù àti hálífù كلمة الكواكب على قولي يا منصوب مثال من فوق إيجاد حذف أني آني دقة قال ولو ترى إذ وقفوا على النار ولو ترى طبري ثاني الله أبو نعم عبدالله gba ti mọ̀ wípé wọ̀lọ́wọ́ tààrọ́ lè káàbìrì ìnà ìrìwò kífò àlànàárì tó bá ráwọn kèbèrè ń jẹ́ tí wọ́n dá wọn dúró sójú ọ̀nà àná àwa fi àlèkáàbìrì ìnà síbẹ̀ kó lè kó káàbìrì ìnà sínú kó lè kó mùnáfìkì ìnà sínú kó lè kó àlèmúbìnì bí ìnà sínú sí káàbìrì kan láwọn ọjà náà ẹ̀dáhùn àwọn tí ò yẹ tó bá wà lọ dákọ̀ mọ̀fúlù tàwọn bẹ̀rùn àárò bíi wípé àwọn nìkan ni àwẹ́ká àwọn àparí ìjáàzán lítà ọmọ kọ́kànwálé ní wàlọ́tàrọ́ lè ka fèrè iná ìrèwókè fún àlànáà wàlọ́tàrọ́ lè múnáfíkì iná ìrèwókè fún àlànáà wàlọ́tàrọ́ lè múbínibí iná ìrèwókè fún wàlọ́tàrọ́ àlìmàjúùsà ìrèwókè so irú yẹn ní ti kọ́ ìjáàzù bẹ́ẹ̀ kí ló fà lẹ́yìn aláwùjọ معنى فالإيجاز إيجاز ماذا؟ إيجاز حذف مثال مثل إيجاز حذف بيده لخير بيده لخير إبان سوء أولا مني أيضا قف نعم وانا لو ابلو اذا اذا بين بمين نعم. ابلو شو اخذوا لنا بيدي الخير والشر tọ́lá tọ́lá wọn bá ọba wa tí èyí fẹ́ fi sáré ti tọ́lá rẹ̀ ni ti bá lè sáyé mẹ́rin. إنك على كل شيء so المهم فقوله بيده الخير فيه ماذا إيجاد حرفين gbàmí ṣe ń bẹ nínú ìdá àtúndàmí júmùlà olùdí sẹ́ńtẹ́ǹsì ní àríkà sẹ́ńtẹ́ǹsì yóò ṣe ń bí olúwa wa gbàmí ma kí wọ́n dìgbàká

aṣọ wípé rẹ músá fọ àpá ọwọ́ rẹ na odò ó wájẹ́ fàáhùn bá dáadáa odò wá pẹ́ fáwọn kò ṣàtúntọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n tó kàn. Ẹ bó dúró mẹ́ ẹ kó sọ̀kọ̀ mi lẹ́yìn. Kí ló sọ? Nàá. Ṣé odò lè pín láì gẹ́gẹ́ mú dáná? Ẹ dáa lóhùn. àníbìrì bí atọ́ka lè hájárọ̀ bá lè hájárọ̀ fa ọ̀nbájà tàbí. alọ́fẹ́ tí adìrẹ̀ mú ná rẹ̀ bí ná olùsẹ̀fọ̀ bí ná àpáta. ní àpáta náà ó wá kí ló mú àpáta bọ́ àyíkọ́ náà mẹ́ àwa rí i pé musa nà báwa ti tẹ́wọ́ débi pé bọ́lá wọn bò sí ẹ̀ sọ làákàyè ìrìnlẹ̀ pé ìyá àbáta ń torí pé musa nà rí tí ìyá mọ́nà hàzù sí yẹni àdédédé bí àtọ́ kẹlẹ́ àjálọ̀ àdọ́rọ́bà fáńbàjà tẹ́lẹ̀ lápèjì ni wọ́n yẹn. من كان منكم مريضا أو على سفر fàáìdà tó ń ní ayé àmì ìwọ́pá ẹni bá jẹ́ olùsòyìn àjò nìyí àbẹ́yìn tó bá jẹ́ aláàárẹ̀ nìyí ń gbógbà rẹ̀ jọ mi mo kà mo mo mo kà jára alẹ́ ní ọ̀gá mẹ́fọ́ o ebi fún àrí ìdálẹ́ o ẹ́ ṣe mo kà jára alẹ́ nínú ọ̀gá mo ti dáná mi. tọ́ ọ̀bá dáwọ̀ lọ́jọ́ ìfúnra lọ́dí o ìdáàlù hamlin aṣílù rẹ̀ ní pé àmọ̀tánà lórí ìdán àwọn alátàbàrí ń fa àkùtọ́rọ̀ fa ìjà tó ń rin àyà ẹni pàjára rẹ̀ nù àbí ń bẹ lórí ìrìn àjò fa àkùtọ́rọ̀ tí ò wá gbáwẹ̀ fa ìjà tó ń rin àyà rẹ̀ nù ọ̀dà. irú ìdánù yẹn ìdánù àdófin látòjúwe inú sọ́ọ̀tù Yusuf ó ní àná òun àbí kún bíta wíìlì fàrùsílùúnà Yusuf ayé àti ìdíyìkù àfútìnà ọmọ tí ọba wa ń sọ pé ana òun náà bí okun bíta wíìlì alátẹ̀ẹ́láwọn èé sàlàyé bóò ni wọ́n ṣe bá yẹrọ̀ fàárùsìlùún ẹ̀ràn mi sí Yusuf ó ní ó ń tàn sọ fún ọba lẹ́yìn ìgbàrí arárí Yusuf ayú àkèdíkù bárakùnrin ti lọ bá Yusuf ẹ̀yà Yusuf olódodo ní ọ̀ afútìná fún àbẹ́ẹ̀kọ́ ni kílókíló ọba ti ránṣẹ́ ìfàábùsà lóhùn ilà Yusuf fàzáàbà ilà Yusuf فقال يا يوسف gbogbo يوسف kọ́ يوسف آه لأن الإجابة lẹ́nà حول لا haúrù إن سورة القصص فقال لهما ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ فَجَاءَتْهُ هما تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ ọlọ́run pìtàn anábì musa àtàrábìnrin méjì ọmọ ẹni rí tí wọ́n lọ dáran jẹ lódò táwọn ọkùnrin fi ìjọkùnrin hàn wá tí wọn ò dé kán fi kọ́lé wọn dà lódò ìbá obìnrin ni wọn wọn ò gbà wọn láyé ẹ̀yìnká parí tó àtàwọn kan tó bá ṣe sẹ́yìn ó wá pọ̀ gẹ̀ǹgbà tí anábì musa wá ń èdè bẹ́ẹ̀ ẹ̀yìnká pọ̀ báyìí ẹ̀yìn pọ̀ ọkùnrin pọ̀ ẹ̀wá obìnrin méjì péré ẹ̀wá lè aláwọn kí wọ́n fáwọn màálù wọn ní omi ọ̀sáwá stop wọ́n bá wọn arábìnrin méjì fásakọ́ láwùmọ́ ó bá wọn fún àwọn ẹran wa ní omi ó sì ṣe kò béèrè owó ẹ̀rọ tó mẹ́ta wá la ìlàzílì ó wá lọ fi ìsinmi síbi tí bòjí wà. قال رب إني لما أنزلت إلي من خير فقير اللهم سألك قلت له عابر obìnrin owó yà lọ instead ó lọ bọ́lọ̀ bọ́lọ̀ kálífà ni mo ní nǹkan mo ti ṣe dára fún ṣe dára fún mi o mo ní ìsinmi ìsinmi ìsinmi ní ọ̀rọ̀ ṣe dára fún mi lọ́wọ́ bẹ́ẹ̀ mo tún ní ìdì nǹkan mo ní ìdì nǹkan lọ́wọ́ rẹ̀ so lẹ́yìn ayà yìí nígbà kan wá dé ni pé fàjá ẹtí ìṣèjà àwòmá ìkẹ́nà àwọn arábìnrin méjì wá wá bá Mùsá kọ́lẹ̀ nínú àbíyẹ ni ó kà lé àjíjí àkàájẹ́ ọmọ àtàkọ́rẹ́ ìtàlànà láti ní pè yín wọ́n fẹ́ sọ yín lẹ́sàn dáadáa jẹ́ ẹ̀sìn fún wa kí lẹ́ fi bẹ̀rẹ̀. Nàá àwọn arábìnrin ti lọlé wọ́n ti wọlé fún bàbá wọn bàbá yẹn nìkan lódò báyìí lọ́sẹ̀ fún wa nígbà táwọn ọmọ ìjọba ẹni ẹlọ́kọ̀ wá lé owó kò lé owó sí abẹ́fọ́ ni. فالإيجاد هذا إيجاد ماذا؟ إيجاد حظف إذن أتم ما يدل إيجاد حظف وإيجاد قصر فالإيجاد قصر لا يقدر فيه أي محذوف لو طبعا يقول هو غير قوسين هو غير صمالي في سجن والسيان التي أعتقد كلام به يعني إيجاد لكن إيجاد قصر gbadé ó sáré tí àwọn ẹ̀kọ́ akọ̀nsáìdì ó kéré lòótọ́ ṣùgbọ́n ó wá kó nǹkan nǹkan tọ́kàn láti parí oko sínú àápè ní ìdálú hab ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ayàpọ̀ wá ń darí o ló ń bọ́ sọ́dọ̀ ìdálú pọ̀sọ̀ lọ́nà àwọn èyí sọ̀rọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ ayàpọ̀ wá rẹ̀ ló bọ́ sí kéne ló bọ́ sí ìdálú kéne pọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ wà ó kó kéne ni ó kó ìtumọ̀ tó pọ̀ yóò kó ní ẹwù ìdí anábà Muhammad sallam sanni bẹ kó ní fi dúnìyà kẹ ẹni náà ká dọ̀bí ẹwà ábí òsèlú kẹ́lẹ̀ bí olè mú níwà kí o lè ṣe kúrúbà yìí ọ̀rọ̀ ẹ̀rọ kọ́ báyìí àá ń ṣe kúrúbà kúrúbà wọn náà تكون في الدنيا كأنك غريب أو عابر سبيل bẹ́ẹ̀ mú aláǹfààní àti ìfọdíjì ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ọkùnrin bá one hour ó túmọ̀ pé ọ̀rọ̀ náà kún ni kí ìtumọ̀ sí mẹ́nu ọ̀rọ̀ ẹ̀kọ́ ó pọ̀. yàní sí tọ̀dùmínú màáyí àlùkàfíìrọ̀ fi àlùfáàzì kọ̀lìlà. àwọn àtumọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ káwa kó jọ kí ni. ìyẹn làwọn àfúrò tẹ̀sí fi máa ń sọ lèmi ò sọ bó bá ti lágbára mọ́ni nínú àwọn tẹ́lá tẹ̀sí kò ti àyè tẹ́lá tẹ̀sí kò tá sí bọ̀lù kí ló rí thirty volumes kí náà tún dé kí ni wọ́n fi tú mélòó ni volume kò wá nìyẹn ẹ̀yọ̀ kan wò sí tú tán tọ́lọ̀ ní jókòó ya pé ọ̀rọ̀ ọlọ́run ìjáàjù ni ayàwó ló fi hàn pé ọ̀rọ̀ ọlọ́run ìjáàjù ni ọlọ́run ayàwó pé ọ̀rọ̀ ọlọ́run èèyàn lè tú tán. wọ́n gbọ́ ayàwó mẹ́rin ní ọ̀rọ̀ ọlọ́run yóò lè túká tẹ ẹ láǹfààní gbogbo kálámù láyé tẹ ẹ láǹfààní gbogbo yíǹkì láyé tẹ ẹ láǹfààní kùlàwó kánà lè bàhàrú mi dáadáa ní kàlí màá ti rọ́bì. نفد البحر قبل أن تنفد كلمة ربي ولو كان ولو جئنا بمثله مددا ẹ bá kó gbogbo omi ayé kẹsọ́ di incident ẹ̀kẹ́kẹ́ ọ̀túrí tẹ́bá hàn túrí sàdá àlànà fi hàn túrí sàdá bí íǹkì báyìí ẹwà lọ mú igi ẹ̀jì gbẹ̀ tí inú yóò mú lẹ́yìn kánáà ẹ̀wọ́n tí náà tù ní éèkì yóò máa dín máa dín ìgbà mi bẹ́ẹ̀ dàdá àti táwọn àlọ́ àmì ọ̀ká tèmi. Bàbá ìfẹ́ ṣe tàbí àwọn ní bí ìta fẹ́ rà ní àbí ìta fẹ́ ṣe ní àìmọ́lú. Ẹ dáhùn. Àwọn ọmọ mi ìlànà ìdúgbà tẹ́lẹ̀ bí ti alọ́ àlẹ́ ìdá máa kọ́ mi sí. Kómi tá a fi sí òun, òun ní jẹ́ kó lè máa rí íǹkì ká lè bá rí bí kan sí afẹ́kọ̀ọ́ ọlọ́run wá ní láwùká náà lè bàṣárù gbogbo odò ayé tó kẹlẹ̀ mọ́ fọwọ́dọ̀ ní mọ̀hálà yìí gbogbo odò ayé láwùká náà lè bàṣárù lè dáadáa tó bá jẹ́ íǹkì dàda lìkẹ́lì máa ti rọ̀bì láti fi sàlàyé àwọn ọ̀rọ̀ ọlọ́run lánàá fi dà lè bàṣárù odò ó tán gbogbo odò ayé ó gbẹ.

tó náà ń sọ pé bódò bá ṣe lè pọ̀ tó ààlè sí sí ni ẹ̀ka kí lọ́wọ́ bẹ̀. bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ fi fílọ́ọ̀bì mi ń ṣàjọ́rọ̀ sí àkùlám والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ọlọ́ni wọ̀lọ́ àná máa fi àrùn káàzù tí gbogbo tí ń bẹ ńlẹ̀ ní ṣáda gbogbo ibi tí ń bẹ ńlẹ̀ ẹlẹ̀ káàzù gbẹ́ kálámù ordinary igi tá a máa fi ń gbẹ́ kálámù gbẹ́ kálámù igi ọ̀pá wọn ni igi ọ̀pẹ láàrín fún gbẹ́ kálámù gidi àmọ́ adúlá rí igi ọ̀pẹ òye ní sọ àwọn ọ̀pá méjì ni wọ́n á fi di ọ̀pọ̀ àwọn abigi ọ̀pọ̀ àwọn bẹ́ẹ̀ ìyẹn ni yóò strong àwọn yóò sì lè kàn dára lójú ọ̀pẹ pẹlẹbẹ lásán nìyẹn. ọ̀pọ̀ àwọn ló pẹlẹbẹ ọ̀pọ̀ àwọn ló pẹlẹbẹ ọ̀pọ̀ àwọn ló kìkì. ọ̀pọ̀ àwọn ló pẹlẹbẹ ọ̀pọ̀ àwọn ló pẹlẹbẹ. igi ọ̀pẹ igi ìwé náà máa fi ń ṣe ṣe basket ọ̀pẹ nìyẹn. náà ni ọ̀pọ̀ àwọn lẹ́yìn lọ́pọ̀ ótìkì ọ̀pọ̀ àwọn lọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ àwọn lọ́tìkì ótìkì lọ́pọ̀ àwọn lẹ́gbọ́ ótìkì lọ́pọ̀ àwọn lọ́fẹ́. fún kálámù fẹ́. fún kálámù òun náà ló tìkì ju ọ̀pọ̀ àwọn lọ. Ah, igi ọ̀pọ̀ àwọn gbọdọ̀ sí owó díẹ̀. ẹ bá yà rẹ̀ ni ẹ bá yà rẹ̀. bọ́ọ̀lù àwọn òṣèré ẹ wàá yọ ọlọ́kùnrin ọ̀pẹ́ ń tiẹ̀ ẹ gẹ̀ẹ́ fẹ́ fẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ là sílẹ̀ ìlẹ́gbẹ́sìkì náà so ìran méjèèjì náà ni ìran ibi tí a máa fi ń dẹ́ kalam àti tí ìwà jẹ́ àyàn àgbàlẹ̀ ìrìn òjì ìwà gbalẹ̀ o ìgbàlẹ̀ wọ́n fi ń so òpòlọ́wọ́ ni gbogbo igi tí ń bẹ lórí di kálámù tẹ́lẹ̀ ni wọ́n fi kọ̀ọ̀kan wọ́n ní báhárù ìyàmú dùnmú gbogbo odò tí ń bẹ kótómá yàmúdùhù mi ń bá àdì ní ìsàbò àrùn àtúntò oríṣi méje mi kún pẹ́ẹ́bẹ́ fi kọ́tọ́ lọ. máa nà bí dákẹ́rì máa tó lọ ẹ̀ lè tọ́ ọlọ́sà. níta afẹ́fẹ́ àwọn àyà méje ẹ̀sà bí ṣe pé ìjáàzù sí ọlọ́ ìjáàzù sí ọlọ́ ṣẹ́gà tí wọ́n jẹ́ àpapọ̀ sí àtọ̀sí ti àtọ́bàrí èyí tí wọ́n tẹ̀ 30 bùrù sí i thirty volumes tí wọ́n wá tẹ̀ ń ten percent tí tọ́ba rí fẹ́ kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ ìbá tọ́ba rí jòkó ní péjọ kan ní ẹ̀rọ mẹ́lẹ́kẹ́ ṣe rẹ́dí wọ́n ní fún kéènì ṣe rẹ́dí láti kọ hundred thousand mujalla fún tẹ̀síwọ̀n náà wọ́n ní báwo wọ́n ní báwo àwọn rẹ́dí wà jùlọ jù ó wá bá wọn summarize ẹ̀ pé ìtì àwọn summary rẹ̀ ten percent bí ó fẹ́ kọ́ tó o ti wáyé náà kò so àtìgáàdù àǹtàkùnà lè máa ní kàṣírà wà àlìfáàdù kọ́lí ìlà fẹ́ntó àmà ètò náà bù. lókè asọ́jú wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀ ti bẹ́ẹ̀ tẹkinọlọ́jì pẹ̀lú ìdẹ̀rù náà pẹ̀lú ẹgbẹ́ lórí ẹ̀ aṣọ jù náà ń pèlè fún náà tẹkinọlọ́jì wà lábẹ́ ètò láàbò ó yẹ kó bẹ̀. àlùkù láàbò ni à ń tẹ̀kúnà màání kọ̀líìlà ọ̀rọ̀ tó a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ni ọ̀rọ̀ tí ń bẹ ní ọkàn rẹ láti sọ díẹ̀ ni wọ́n alifáàlù kẹfì náà wọ̀lẹ̀ àlìfáàgù kẹ̀kọ́ wá láwọn èdè tó pọ̀ tọ́rọ̀ kó kéde pọ̀ ju ọ̀rọ̀ lọ ẹ̀sùn ìpè ní ziyadatu lawzi ala al-ma'na ìtìnàbù ziyadatu lawzi ala al-ma'na kí gbólóhùn kọjá ń fẹ́ sọ ṣùgbọ́n lè fa ìdà ó ní di o bí ò bá níbi ìyà ń pè ní sọkúsọ ni bọ̀dọ̀bá kan wá ní ìdí tí a fi sọ̀rọ̀ kọjá tí ẹ kí n sọ pé nísìn bàlágà lọ́sọ̀ ziyada tumada alọ́rí alàlùmáàna kí ni yóò ziyada tumada alàlùmáàna kí ni yóò ìjà àwọn àdíjẹ́ wọn fi wá ń ṣe ìtùnú àbùpọ̀ inú ẹ̀ liptokid tí a fi kí nǹkan tí èèyàn ò fọwọ́ líle mú dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká lè emphasize it lápèjì ọlọ́ni ìní wàhánà láàbùmù mi ní wàṣálà rọ̀ àṣùṣà ìbá ìdákejì àṣùwáyà yìí ó dáká wọn fi kòhánì ṣe mìsáàlù fọwọ́ fún wa tàbá ka kòhánì a lè máa ka ní kíkà káàmà pé ọlọ́run kà sọ̀rọ̀ lásán ó ní ìní wàhánà làázùmù mi ní anábìwá zakaliya ó ní yọ ọlọ́run ẹ̀mẹ̀gbọ́ fún ètò egun ara mi ti lẹ wàṣáárà rọ ṣùṣàìbá orí mi ti bẹ̀rẹ̀ sí máa gbé fúnfún dìde kí ló lọ́sọ̀ náà kúrẹ́ bẹ́ẹ̀ ní ní kàbíyè ṣé kò kò kò ẹ̀dá ló kọ̀kọ́lá rọ́bì ní kàbírú rọ́bì ní ṣẹ́yìnkún ẹgbẹ́ bọ́ọ̀rọ̀ ìtọ́nu àyà mi wà á gba báálí ṣàyìnkọ́ kí mo ti dà ọkọ̀ méjèèjì ni ó ní ládùúgbò fún gbẹgbẹgbẹ nǹkan ọ̀rẹ́kọ̀ ni gbẹ́ni bí kò sọ pé ṣẹ́yìnkán ó wá ní ìní wàhánà làwọn ọmọ mi ní wàṣà àrà rọ́ọ̀ṣù ṣàyìnbá ìmú in tó sọ là ń pè ní ètò náà ziyadatu lawzi èdè tó pé ó kọjá ìtumọ̀ tí ṣùgbọ́n kó lè fi jẹ́ kọ́ lọ́wọ́ mọ ipò tó ń wà pé ipò yìí kọ́ náà bùnmi lọ́nà pé é lóṣù tó lẹ́nu ara ètò náà ẹ̀ẹ́dẹ́sẹ̀ ara kí ni ètò náà ìtìláàbù wá wà lóríṣiríṣi káfọ́ lóríṣiríṣi mẹ́ta oríṣi tí yẹn lè gbà ní tunab àbí tí yẹn ti lè ṣe tunab ó pọ̀ àkọ́kọ́ zikiru lọ́kọ́ sí bàdàl àm ìtunabu ni lẹ́yìn tá a ti dákọ̀ gbogbogbò láti wá dáyàn mí sàlẹ́sà ìtunabu e ni mẹ́rin jẹ́ àtúnláàbù kọ́sọ̀tẹ́nu mujahid jẹ́ àtúnláàbù kọ́sọ̀tẹ́nu mujahid ṣé mujahid ò sínú tùlábù ni. ẹ̀dá àdó kí ló wọ́n wá mú mùjáìdù wá ìtùnáàbù ni ni sẹ́kìtù láàbù inú wọn ni wà ṣùgbọ́n ìmú mùjáìdù wà wọn ta ló ìmọ̀ dídì mẹ́mbẹ́ ká lè dé kí kí lọ́lá lórí àwọn yòókù ni àbí ká lè dé òun ìdákọ̀ mùgáìdùn mẹ́ ó ní àmì máa ní bàdàrí àwúráfẹ́ tàbá wúráfẹ́ là ń pè ní ìtùná bó mùkèlì ìyẹn ká sọ̀rọ̀ kó pọ̀ kó mọ̀ wá láǹfààní bọ̀ ìsọ pé kọ́ọ̀sọ̀ tẹ́nu mùjàhé máa ń na mùjàhé gẹ́rẹ́fẹ́ sí òmùmí tòlá alábàání ni mọ̀dúyà bóyá ọlá kan ń bẹ fún mùjàhé tí ò sí fún ẹlòmíì

والصلاة الوسطى pàtàkì jùlọ ẹ mójútó ìrùn àárín gbogbo ìrùn àárín gbogbo àwọn àbá ní kìlá àwọn amínú súnmọ́hì yóò ló dára alábàáni mọ́bìnrin ṣá alábàáni lórí áfírí àwọn méjì ní áfírí ni ẹ̀yìn níbi alimuhim ìwà màámà lọ dá láti lòun sọ tún lọ dá lẹ́sà tó ti pé sọ̀lá bí lòun sọ mẹ́nu àsọ̀làwà à ń pè ní zikiri olùkọ́ bá a dà ní ẹ̀wí. zikiri olùkọ́ bá a dà ní ẹ̀wí. kádàkọ́ orúkọ ẹ̀sà lẹ́yìn tá a fi dákọ̀ orúkọ gbogbogbò àníyàn tí ń bẹ́ẹ̀ ní káyé lè mọ̀ pé ẹ̀sà wọn tún lẹ́dà ju àwọn yòókù rẹ̀ lọ. inú àníwáwò lè fi náà inú àwọn ìdí pàtàkì tá a máa ń ṣe ìtìmá kí láti títí àti láti láti kan zikiru the cost àtàkìrì àbí ní fọ́s alábẹ́ni àtàkìrì ti àyà ìbàkàríyà lẹ́yìn náà zikiru the cost بعد العام أما هي حافظ على الصلوات so wúsọ kọ́ọ̀sù àfọ́lájù kọ́kí ni àmù ni inú dídá tó máa fi ń ṣe ètò náà bò ní zikiru làámi bá àdàlù kọ́ọ̀sù ẹwọ́ ni mọ̀kílù ni ó mọ̀ wúlò àdìmọ̀ ẹ̀kú yẹn bá kàn ṣe ìtìnáàbù no mọ̀lùmọ́lù wá kíkẹ́ bá ṣe ìtìnáàbù pé nítì láì jẹ́ kébí ó ní ìdí pàtàkì náà fi ṣe yẹn ni mọ̀kílù ni ewu wọlé ẹ̀kẹ́rẹ́ ti sábà ní já àtúlá kọ́ọ̀tùtà Muhammad tí o bá níbi ìfi Muhammadu sí ìtìnáàbù lásán ọ̀rẹ́kẹ́ òun kan wé mohel lórí mohel ọ mohel afọ mohel ló ẹgbẹ kẹjẹ káwọn yẹn ẹgbẹ wọ́n ti ẹnu lásán ni. sọlẹ̀ kẹta náà àwọn èyí títà ní ṣe tìmá ذكر العام بعد الخاص kí ni mo wí. àkọ́kọ́ dákọ̀ àdásà lẹ́sà. kí kí wá ní wọ́sọ̀rọ̀ ní wọ́sọ̀ yẹn ní zikiru lùkọ́ bàdàn àm ẹ̀jọ̀ kọ́ dákọ̀ gbogbogbò kí fẹ́ ní misálù mi ó lè yọ. ra'aytu al-ulama wa shaykh al-albani ra'aytu al-ulama ṣé albani òṣìṣẹ́ àwọn ulama kọ́dà albani náà wọ́n rí kọ́dà ṣé albani àlẹ́ rẹ̀ tó tó di albani òun ní màzíyà kan yàtọ̀ láàrin àwọn kíni àwọn olàmá yòókù ìwádìí wá lọ tún òun náà dákọ ó mọ̀ pé ó náà olàmá ní álímù ìwọ́n tó wá yàtọ̀ díẹ̀ tó lọ́lá kan ju ẹ̀yọ́ tó bá ní fáàzà lèmọ̀dìdà ìdún fáàzà lèmọ̀dìdà ìdún hátà Ibrahim yẹ́ Ibrahim ìjìyàrù díẹ̀ ìjìyàrù kéèké ni ṣàwọn gánà fún mi ó fáàzà tó gbọ́dọ̀ ní ìdí kan pàtàkì tẹ́yìn ọkọ̀ fi dápọ̀ àrùn àtọ̀rọ̀ lẹ́kẹ́ni dápọ̀ kọ́ọ̀tù lé lórí tàbí tó ọ̀gbìn tí máa ń bẹ́ẹ̀ nínú ìdí ni àtẹ̀m̀bíhù aláfọ́dìlẹ̀ kọ́ọ̀tù pé kọ́ọ̀tù ta tún wá tún dápọ̀ ó lọ́lá ju àwọn àmù lọ ni ẹ̀wọ́n á bí zikiru àmì bàdà àdásà lẹ́sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó wọ́n á dákọ gbogbogbò àǹfààní rẹ̀ ni kéèyàn má rò bí nígbà tí mo ti dákọ àdásà lẹ́sà èmi ni ìyókù mọ́ ẹ̀gẹ́dẹ̀ bá ní áàtìlì òṣìṣẹ́ dirhaman wa jami'al ulama ẹ̀wẹ̀dẹ̀. àti ustaza dirhama ẹ fún ustaza ní dirhama àti wà áfà yóò fúnra nígbà tí wọ́n sọ pé ẹ fún ní dirhama kan ẹ lè máa rò bí pé ustaza nìkan ló lẹ́kọ̀ọ́ ìwà gbé rò o àwọn wọ́n dákọ̀ àmì رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات أقول رب رب اغفر لي الله فوقيتك ẹwà rò bí ìpòsàdúrà fún ààrẹ nìkan ó wà níwà ìdáyẹ̀yà lọ́rọ̀ máa ń kọ́ lọ́mọ wàlímán ṣàkàlà bẹ́ẹ̀ sí amóhùnmí náà àti gbogbo ẹni tó bá wọlé mi ní múmi ẹni bá wọlé yín kọ́ wọlé lé múmi ní wọlé múmi náà yálà máa ń kọ́ yókù ẹ̀ fún gbogbo yókù náà bọ̀bí sí ń gbé e sókè ó àwọn owó lórí يعني المن دخلها بيتين يكون خاص بالرجل ده بقول فين ده يعني الذكر العام بعد الخاص كيف mo ní mìsáàlù mi àbí ìdí pàtàkì mi láti pàgẹ́ táà fi ń ṣe ètò náà ọ̀gọ̀ táà sọ tí ó wà gbọ́rọ̀ o ni al'idahu bá da ibham al'idahu a máa ń ṣe ìtún náà bó ń gbà mí sọ́rọ̀ ó pọ̀ ju èdè fún tí ó pọ̀ ju túmọ̀ rẹ lọ nítorí pé ọ̀rọ̀ tá a kọ́kọ́ sọ ó rújú díẹ̀ a wà á fọ̀rọ̀ kejì ṣe àlàyé ẹ̀ gẹ́bì àti ìdọ̀ọ̀ṣù bá àdàkìbà يا أيها الذين آمنوا ọlẹ́yìn mọ́mi ní ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín òwò kan tẹ́ bá ti ṣòwò náà ẹ níwọ̀ náà ìyàwó ní jẹ̀yìn owó kíni gbogbo àmúlò yẹn ṣé ká máa ta bitcoin àbí ká máa tẹ̀pà ìyẹn ni òwe gbogbo àmúlò ọlọ́run wá tó wá bẹ̀rẹ̀ sí wá ṣàlàyé ìdára náà fún wa ìtú ṣàlàyé ó là wá ìwà wá ṣàlàyé tá a tọ́lọ ní là wá لكن على الإطلاق ضربه الإيضاح بعد الإبهام لتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم كذا ما مويا أني ماني صلوا أني ماني صلوا أجل فأنا الله ما بارك ولا فلو وني pẹ̀lú ẹ̀mí láàrin kò mú káyè òrìlẹ̀ kò mú kò tó ń dáadáa. ẹ bá ń máa pè yẹn ló dà fún yìí ìtìláàbù mẹ́mẹ́ kí wọ́n mi sálò adájọ́ adáalé lórí ọlọ́run ti sọ̀rọ̀ lókọ̀ lórí adájọ́ náà lé lórí wà níbi ká mọ ẹjọ́ wo ọlọ́run dání lè lórí ẹ̀nàdá àbí ọ̀háwùlẹ̀ ìmọ́kòtò ọmọ̀sọ̀mẹ́rin gbogbo àwọn tí ó tẹ̀lé ọ̀hún tí wọ́n ń sáyè gbọ́rọ̀ sí nígbà yóò gbàgbé wọn nìkan kan mọ́lẹ́mọ̀ tó ọ̀yàn tó á pààrẹ débi pé kò ní rí àrọmọdọ́mọ tí ó gbókọ rẹ̀ ìrìnà gíga àbùtárò pé kò ní kú lásán ní ó kú tóókọ tóókọ ṣẹṣẹ ní ọmọkọ wọn àwọn ibi ìlú asọ́sẹ́ mọ́ tó kí ló kọ wọn àmọ́ wọn báàbá kájà wọn lọ kò wá nígbà náà káwọn kan wá gan síbẹ̀ kọ́ ni jẹun جلدها لوط إن موعدهم الصبح àtùbá àlàdéwà wa àti wọn aláìsà ṣòro tàbíbò wá súnmọ́ ṣùgbọ́n fẹ́ lò ní pé wọ̀kọ̀bọ̀ iná ilẹ̀ yìí asàlàyé fún lóògbé àfúnwọ́lẹ̀ zalikal amọ́rọ̀ àti fún àti george wọn finally kí wá ní judgment yẹn ànàdábìrọ̀ àwòláàrí máa kò tó ọmọ sọ̀rọ̀ pé a gbé wọn lẹ́yìn a pa wọn ní dájí ọ̀la lásùgbà ọ̀la so al-muhim al-idahu ba'da ibham min anwa'i al-yani al-itunab yakin duba ya lẹ́kọ̀ọ́ ni ẹ̀rọ múlá wọ́n ó ní ìran ìtìnú àbùkà sáfà ẹ̀dá kọ sínú orin oye ká sàlàyé fún ọ ọ̀nà àtàwṣíyà àtàwṣíyà àbúkọ̀tọ̀ ní ayé ni wájà alẹ́ tàwṣíyà ìbẹ̀ tàfúnṣílẹ̀ ìdápẹ̀ tàwṣíyà ni ayé òtá fi áhùrì kàlámi bí mùsànná ọ̀rọ̀ yìí túnra ní ẹ̀ẹ́fì mùsànná ẹ̀ẹ́fì àlẹ́ ìlú ìmáàlì ọ̀tọ̀ ní al'abu àbàwáni jùmọ̀ ẹ̀dọ́ balẹ̀ ẹ̀dẹ́ àlọ́ mùsànà làǹtàgẹ̀ mùsànà yà wà mú ọ̀rọ̀ míì wá tábìlì tafsir mùsànà yà bàkà ń nà sáyà sáyà kí ni ilé mùrẹ́dì alùpàdé àti ilé mùrẹ́dì máa méjì ní ọ̀sẹ̀ dàgẹ́dà kí lọ́sẹ̀ ni àwọn owó ni mọ̀ وعلم الأديان بما يسمى به بما لم فكلمة علم الأبدان وعلم الأديان الإسلام سبحان سبحانه وتعالى مصنف الله جملة فلسيو ماما ينبي توشيح توشيح نوع من الإسلام أن يؤتى بعبارة فيها مثنى ويؤتى بمفردين مفسرين لما ترى من العلم علمان علم الأبدان وعلم الأديان علم الأبدان وعلم الأديان تفسير تفسير علمان من الأب أبوان لكن أبو الروح وأبو البدن فأبو الروح وأبو البيع إتناب لكن مقصوده التوشيح والتوشيح تفسير المثنى الواقع في آخر الجملة السابقة سلين أنواع يعني الإثنان سنجد جواني أفادة قنبتين الإيجاز زيادة المعنى على اللفظ طيب الإيجاز زيادة المعنى كما أنا أقول لا وزر كلا في إيجاز وهو نوعان إيجاز ماذا حصر وإيجاز ماذا حذف والإطلاق زيادة اللفظ على المعنى تفهم زيادة ماذا اللفظ على المعنى kí لفظ ju kẹ́lìmà أصلا asùnmọ̀ àná lọ للتوكيد ذكر الخام العام بعد الخاص ذكر الخاص بعد العام الإيضاح بعد الإبهام ويعني التوشيح وغير ذلك أنا كده ما أنت في فلسطين بلاغه أن المساواة أيضا أيضا المساواة والمساواة ألا يزيد اللفظ على المعنى أيضا ألا يزيد اللفظ على المعنى أو أن يكون اللفظ بقدر المعنى أن يكون اللفظ أن كل مرئ بما كتب رهين أن كاين تبات يبقى أدكو أدكو ماني من عمل أما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله تبا تساجوا مدادا ẹ̀ẹ́rì ọ̀dọ̀lọ̀ mùsáwà ní ma fi ṣìnáàbù pàmọ́ fi gíní pàmọ́ fi yí pàmọ́ ń kàfàrọ̀ bá aláìhí kò fóró mùsáwàṣì ma ń kàfàrọ̀ pàdé kúfòrò kó jìnà ọlọ́ni alábìnrin ìnàmàlù bin nìyàjì àwọn afáàmì kakúrin wọ́n kà kún ọ̀ndà musawat ẹni pé bẹ́ẹ̀ fàyínà láwùrọ̀ fi hí àlẹ́kọ́dọ̀rì máàná láàyàn kóso ànú wà láàyàn ti dàlẹ́. nínú àwọn orin lágbára tí akágbẹ̀yìn ìṣàlá tó kó musawat sínú lámì ẹ̀kúnrin láwùrú زائدا عن المعنى ولا بمعنى ناقصا عن اللفظ قلوني صرفا ستفضي لك الأيام ويأتيك بالأخبار ما لم تزودي ويأتيك بالأخبار ما لم ní tàtúbdí làkàl àyàmù máa fún tàjáhìlá ayé ó padà fi hàn tọ́mà ọ̀la ọ̀túnla ọjọ́ mẹ́rin ó padà fi tí ò yọ yóò padà yíyọ ويأتيك بالأخبار ما لم تزود àwọn ìròyìn tó sanwó fún ọ̀la ń padà bọ̀ wá sọ fọ̀ قال فيه مساواة فإن المعنى فيه على قدر اللوز فهذا هو الإيجاز والإطناب والمساواة والإيجاز زيادة المعنى على اللفظ والإتناب زيادة اللفظ على المعنى والمساواة ألا يزيد المعنى على اللفظ ولا يزيد اللفظ على معنى ولكل منهما أقسام وأبواب فهذا آخر ما ندرسه في علم المعاني علم المعاني لقجو علم البلاغة pẹ̀lú ذني أتقري in ta ba ta na yafi wani no mabahis al-balagha fa insha Allah an gado ni al-usbu' al-qadim ka parí ilmu al-bayan ko konu tírà yìí ilmu al-badi' ono ko ni no tírà yìí wọ́n ta lo ni ni àwọn pa al-ijazu والثناب عوفية المراد للناقص من لفظ له الإيجاز والاثناب إن بزائد عنه وضرب الأول قصر وحذف جملة أو جزء جملة وما يدل عليه أنواع ومنها العقل وجعل التوشيح من سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك